ẹ jẹ́ kí a gbàdúrà. bàbá wa tí ń bẹ lé ọ̀run a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín a wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètí ọkàn yín kí ó di mímọ̀ fún wa àti láti ṣe wá lóore láti ṣe wá láǹfààní adópẹ́ wípé ẹ kà wá yẹ ẹ fà wá ẹ yọ wá kúrò nínú ayé ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn kí a máa ṣe ohun tí kò tọ́ ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa adópẹ́ ẹ gbà àtìyìn wa ní orúkọ Jésù ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà fún ẹ̀kọ́ fún àṣepé àwọn ènìyàn mímọ́ à ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo adópẹ́ wípé ẹ ti gbọ́ ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristi Olúwa wa. ẹ̀kọ́ bíbélì tí a ó ní lónìí ó jẹ́ ẹ̀kọ́ bíbélì àkànṣe tí ó ṣe pàtàkì púpọ̀ bí o bá wo àkòrí ẹ̀kọ́ náà ní ìwé ọwọ́ rẹ ó rí i wípé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ ọlọ́run kí akúnkún sọ wípé a fẹ́ fi inú ọlọ́run han ara wa nípa ohun tí ó ṣe pàtàkì tí ó wà níwájú wa èyí ni a fi kọ àkọlé ẹ̀kọ́ yìí ní jẹ́ kí ayé gbọ́ wo àìsáyà orí kẹta orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní àìsáyà orí kẹrin lé lọ́gbọ̀n ẹsẹ̀ kínní sọmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde bí o bá wo ohun tí Aísáyà ń sọ níhìn-ín ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì ní májẹ̀mú láéláé àti àwọn àpọ́stélì àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun ó kó o papọ̀ bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní ni wòlíì Aísáyà ó ń kígbe ó ní súnmọ́ tòsí èyí jẹ́ wípé ayé jìnnà sí ọlọ́run àyà ayé kúrò nípa sí ọlọ́run nítorí pé wọ́n jìnnà sí ọlọ́run wọn kò gbọ́ ohùn ọlọ́run èyí ni a fi rán àìsáyà láti sọ fún ayé wípé èé ṣe tí wọ́n fi jìnnà réré bẹ́ẹ̀ èé tí wọ́n fi takété èyí ni ohùn ìpè àti ohùn ẹ̀bẹ̀ tí alóore tí ó ń ké sí wọn wípé súnmọ́tò sí ẹ̀yìn orílẹ̀-èdè bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ní ìsìn wọn àwọn orílẹ̀-èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò àwọn rúbọ sí òrìṣà wọn wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn àwọn orílẹ̀-èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀ àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí ní hù tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù èyí ni aísáyà agbẹnusọ fún Ọlọ́run aísáyà alóore akéde ìjọba ọlọ́run ni ó fi ń sọ wípé ẹ̀yin orílẹ̀-èdè tí ó ta kété tí ó jìnnà réré ẹ súnmọ́ tòsí ó ní kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́ ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ènìyàn bá jìnnà réré bí a tilẹ̀ ń sọ ohun tí ó ṣe é láǹfààní ó ṣeé ṣe kí ó má mọ̀ ó ṣeé ṣe kí òye kí ó má yé e ó wá ń sọ wípé bí wọ́n ti súnmọ́ tòsí ó ní tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn bí a bá ń sọ nípa orílẹ̀-èdè a ń sọ nípa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀ ó wá ń sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí yóò ṣe wọ́n láǹfààní ó wá sọ wípé jẹ́ kí ayé gbọ́ lẹ́ẹ̀kínní ó ní kí wọn kí ó súnmọ́ tòsí ìkejì ó ní kí wọn kí ó gbọ́ ìkẹta ó ní kí wọn kí ó tẹ́tí lélẹ̀ ó ní bí wọ́n sì ti ń tẹ́tí sílẹ̀ tí wọ́n ń gbọ́ jẹ́ kí àwọn wọ̀nyí tí ó ti gbọ́ ohun tí ọlọ́run ní láti bá wọn sọ jẹ́ kí wọn kí ó lọ sí ayé láti sọ fún ayé wípé èyí ni àbá tàbí ète ọlọ́run ó ní jẹ́ kí ayé gbọ́ èyí ni àkórí ẹ̀kọ́ wa lónìí jẹ́ kí ayé gbọ́ mo ti sọ wípé nínú májẹ̀mú láéláé èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́ tòsí bí ó bá wo àwọn àwọn ìránṣẹ́ ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú májẹ̀mú láéláé yálà à ń sọ nípa Mósè ni ohun yìí kan náà láòrí wípé ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ Mósè ó kó o papọ̀ ohun tí ó ń sọ ni wípé súnmọ́ tòsí ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé kí ó gbọ́ bí a bá rò nípa ti Dáfídì nípa ti Joshua nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú láéláé àbí kí ẹ máa sọ nípa ti Dáníẹ́lì ní Bábílónì nípa Shedraki Meshaki àti Abednego nípa Jonah tí ó lọ sí Nínéfè àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yin orílẹ̀-èdè tí kò mọ Ọlọ́run ẹ súnmọ́ tòsí ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ tẹ́tí sílẹ̀ kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́ kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́ èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú titun ṣé o rántí ohun tí Jésù Kristi tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ nígbà tí ó ń sọ wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìsìn wọn ó ní wọn ó sì jẹ́ ẹlẹ́rìí òun ní Jerúsálẹ́mù ní Judea ní Samaria àti títí dé òpin ayé ǹjẹ́ bí o bá wo ọ̀rọ̀ yìí kò jọ ohun tí Ásáyà ń sọ wípé súnmọ́tò sí ẹ̀yin orílẹ̀-èdè kí ẹ sì gbọ́ ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé kí ó gbọ́ ṣe rántí nígbà tí ẹ̀mí Ọlọ́run tí ó pe Bánábà àti Pọ́ọ̀lù tí ó sọ wípé òun ní iṣẹ́ láti rán wọn iṣẹ́ wo ló rán wọn ó rán wọn sí ó rán wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀-èdè ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí àwọn tí ó jìnnà réré èyí ni àfìrí wípé Paul ń sọ wípé àwọn wọ̀nyí ń sin ọlọ́run àjèjì ó ní ṣùgbọ́n ọlọ́run tí ẹ̀yin ń sìn láìmọ̀ ó ní òun mo mú tọ̀ wá ó ní kí wọn kí ó fetí sílẹ̀ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé gbọ́ jẹ́ nígbà tí Jésù tí ó farahàn Jòhánù ní erékùṣù Patmo kí ló ń sọ fún un ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́ jẹ́ kí ó gbọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí ó ti ránṣẹ́ sí àwọn ìjọ wọ̀nyí bẹ́ẹ̀ ni ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn àjálù tí ó dé bá ayé lẹ́yìn tí a bá ti gbé gba àwọn àyànfẹ́ sókè ohun tí ó ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni ọlọ́run gbé lé ọ lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni ọlọ́run gbé lé mi lọ́wọ́ bí àwa pàápàá bí a kò bá yàtọ̀ sí àwọn ìránṣẹ́ ọlọ́run nínú májẹ̀mú láéláé àwọn ìránṣẹ́ ọlọ́run nínú májẹ̀mú titun bí ó bá jẹ́ wípé à ń sin ọlọ́run kan náà bí ó bá jẹ́ pé a jókòó ti òtítọ́ kan náà bí ó bá jẹ́ wípé à ń pèsè sílẹ̀ à ń múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà bí ó bá jẹ́ wípé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ Ọlọ́run iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́ èyí nì náà la gbélé wa lọ́wọ́ iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pè àwọn tí ó jìnnà rere àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Ọlọ́run láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti pè àwọn aládùúgbò wa àwọn ẹni tí ń bá wa gbélé àwọn alájọṣiṣẹ́pọ̀ wa àwọn ènìyàn tí a ń bá pàdé níbi gbogbo kí a sọ fún ọ wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́ kí wọn kí ó fetí sílẹ̀ kí wọn kí ó sì jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní àrọ́wọ́tó àwọn tí ó wà ní agbègbè kí wọn kí ó sì gbọ́ pẹ̀lú ìjọ jẹ́ aṣojú fún Kristi lónìí ojúṣe ìjọ ni láti jẹ́ kí ayé kí ó gbọ́ ohùn Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ohùn là ń gbọ́ lónìí àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa òrìṣà àwọn mìíràn tí wọ́n ń sọ nípa èṣù àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti owó àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti okòwò àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti ìgbéyàwó àbí ìlọ́kọ àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa àwọn ohun ti ayé yìí ṣùgbọ́n àwa ń sọ nípa ti Kristi nítorí pé èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé ìwọ àti èmi lọ́wọ́ ó yẹ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà nínú ayé tí wọ́n jẹ́ aláìlóye ìbí Kristi bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ lè máa yọ ṣe àjọyọ̀ kí wọn kí ó máa ṣe àsè kí wọn kí ó sì máa ra àwọn oríṣiríṣi nǹkan ní àkókò kérésìmesì yìí ṣùgbọ́n wọn kò mọ ìdí tí a fi bí Jésù wọn jẹ́ aláìlóye iṣẹ́ Kristi lé ayé wọn jẹ́ aláìlóye ọ̀rọ̀ tí Kristi sọ. So wọ́n jẹ́ aláìlóye àwọn ẹ̀kọ́ Kristi wọ́n sì jẹ́ aláìlóye ìgbàlà ńlá tí Kristi tí ó mú wá sí ayé èyí ni ó fi jẹ́ wípé ní oṣù kejìlá ọdún ní ìgbà gbogbo ni a máa ń ṣe ìpàgọ́ èrèdí ìpàgọ́ yìí ni wípé láti jẹ́ kí ayé gbọ́ láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ kí ni ìdí tí Jésù tí ó fi wá sí ayé gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé ẹ́sáyà wípé àbí jésù olùgbàlà fún wa yẹ kí a wo ẹ̀kọ́ yìí ní ìkòrí mẹ́ta ìkíní ète ìpàgọ́ náà kí ni ìdí tí a fẹ́ fi ṣe ìpàgọ́ yìí a ó wò láti inú ọ̀rọ̀ ọlọ́run ìkejì ìpolongo ìpàgọ́ náà nítorí ọlọ́run fẹ́ kí ìwọ kí ó ní ipá tàbí ní ìpín nínú ìpolongo ìpàgọ́ náà èyí ni láti sọ fún àwọn ènìyàn láti jẹ́ kí wọn kí ó mọ̀ ìgbàlà tí Ọlọ́run mú wá fún ará ayé ìkẹta kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà ohun tí a sọ dáradára o mo ní kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà àwọn ẹlòmíràn tí wọn kò mọ ohun tí Ọlọ́run pèsè fún wọn bí ìpàgọ́ bá dé ó ṣeé kí wọ́n kópa nínú rẹ̀ díẹ̀ wọ́n lè lọ ní ọjọ́ kìíní wọ́n lè lọ ní ọjọ́ kejì tàbí wọ́n lè lọ ní ọjọ́ méjì nínú ọjọ́ mẹ́rin ọjọ́ márùn tàbí ọjọ́ mẹ́fà ṣùgbọ́n à ń sọ nípa kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà yẹ kí a wò ó láti ìkíní ète ìpàgọ́ náà kí ni ìdí tí ìpàgọ́ yìí tí ó fi wáyé ṣé èyí jẹ́ àdámọ̀ inú ìjọ Deeper Life ṣé èyí jẹ́ ohun tí a kàn máa ń ṣe láti fi òfin de ara wa láti má rìn lọ sókè sódò ní àsìkò kérésìmesì ṣé a kàn gbé èyí lé wa lórí láti má bàa jẹ́ kí a ṣe bí a ti fẹ́ àti bí ó ti wùn wá ní àkókò kérésìmesì rárá kì í ṣe bẹ́ẹ̀ nínú ìjọ wa níhìn-ín a máa ń wo ọ̀rọ̀ ọlọ́run ní fínífíní a kì í fẹ́ ré ọ̀rọ̀ ọlọ́run kọjá a máa ń fẹ́ mọ kí ni inú ọlọ́run a máa ń fẹ́ mọ kí ni àṣẹ ọlọ́run fún wa gbà tí a sì wo inú bíbélì yẹ kí a jọ wò ó papọ̀ èyí ni ó yé wa nínú ohun tí a mọ̀ wípé ọlọ́run gbélé wa lọ́wọ́ láti ṣe àti láti ní ìpín nínú rẹ̀ nínú Matthew orí kẹrin ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àti ìkẹrìndínlógún ilẹ̀ sábúlónì àti ilẹ̀ nẹ́ftálímù lí ọ̀nà òkun lí òkè jọ́dánì gálílì àwọn kèfèrí àwọn ènìyàn tí ó jókòó lé òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ni ìmọ́lẹ̀ là fún níhìn lè a ti kà á nípa Jésù Kristi ìmọ́lẹ̀ ayé ẹni tí ó wá láti tan ìmọ́lẹ̀ fún àwọn kèfèrí ṣùgbọ́n àwọn kèfèrí tí a ń sọ nípa rẹ̀ wọn kò mọ nípa Kristi a rí àpẹẹrẹ yìí ní gẹ́rẹ́ tí a bí Jésù Kristi ni àwọn tí a pè ní amòye àwọn tí a pè ní amòye wọ̀nyí wọn kì í ṣe ènìyàn ọlọ́run wọn kì í ṣe àwọn tí ó ti ń sin ọlọ́run ní tòótọ́ wọn kì í ṣe àwọn tí ó ti mọ̀ nípa Kristi nípa Mèsáyà tí ń bọ̀ ṣùgbọ́n wọ́n ní wọ́n jẹ́ àwọn tí wọ́n ní òǹgbẹ ọkàn lákọ̀ọ́kọ́ wọ́n ní ìpòrúurú ọkàn wọ́n ń sin ohun tí wọn kò mọ̀ àti ẹni tí wọn kò mọ̀ ó sì ti jẹ́ àdúrà wọn àyè ò sí fún mi láti máa sọ fún ọ àwọn ẹlòmíràn tí yóò jẹ́ wípé kí wọ́n tó mọ ọlọ́run kí wọ́n tó mọ kristi ni wọ́n ti ń gbàdúrà wípé ọlọ́run fọ̀nà hàn mí mo lè sọ fún ọ àwọn ẹlòmíràn tí wọ́n ń gbàdúrà lórí awọ tó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń gbàdúrà lórí awọ níbi tí wọ́n jókòó sí wọ́n máa ń sọ fún ọlọ́run wípé ọlọ́run bí èyí tí mo ń tẹ̀lé yìí bí kì í bá ṣọ̀nà fọ̀nà hàn mí fìmọ́lẹ̀ hàn mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè mọ̀ pẹ̀lú àwọn amòye wọ̀nyí tí wọ́n wá láti ìlà oòrùn sí Jerusalem bí wọ́n ti wá bẹ́ẹ̀ ni wọ́n ń béèrè wípé níbo ni a ti bí ọba àwọn Júù èyí jẹ́ àpẹẹrẹ wípé àwọn kèfèrí àwọn tí kò lọ́lọ́run ìmọ́lẹ̀ ńlá ó tàn fún wọn ṣùgbọ́n wọn kò mọ ibi tí wọ́n ti lè jẹ́ jẹ àǹfààní ìmọ́lẹ̀ ńlá yìí èyí ni wọ́n fi wá béèrè ní Jerúsálẹ́mù ọ̀pọ̀lọpọ̀ ló wà lárọ̀ọ́wọ́tó wa ní àyíká wa tí ó jẹ́ wípé wọn kò mọ ọ̀nà àti rí olùgbàlà wọn kò mọ ọ̀nà àti rí ìmọ́lẹ̀ ńlá tí ó tàn fún wa wọ́n wà lábẹ́ òjìji ikú wọ́n wà nínú òkùnkùn ṣùgbọ́n wọ́n gbàdúrà ọkàn wọn pọ̀ hàhà ó pòǹgbẹ ó sì ń sọ wípé báwo ni àwọn ti lè rí Kristi olùfúnni ní iyè ẹni tí ń fúnni ní àlàáfíà ẹni tí ń fúnni ní ìgbàlà ẹni tí ń sọ ayé ẹni di ọ̀tun ẹni tí ń ṣe rere ní ìgbésí ayé ẹni ẹni tí ń mú orí burúkú tí ń mú kúrò ní ìgbésí ayé wa báwo ni wọ́n ṣe lè mọ Jésù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá Jésù tí ó ń fẹ́ Jésù tí ó ń fẹ́ láti rí Jésù tí wọn kò mọ Jésù èyí ni Ọlọ́run fi ń tọ́ wa wípé bí a bá ṣe ìpàgọ́ yìí a ó lè sọ nípa Jésù Kristi àwọn ènìyàn yóò lè kóra wọn jọ èyí tí àwọn ayé ní àkókò tí a wà yìí tí wọ́n fi ń kóra wọn jọ sí ìdí ọtí mímu sí ìdí àgbèrè ṣíṣe sí ìdí àti máa bà nǹkan jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run àwa tí a jẹ́ ọmọ àlàáfíà àwa tí a jẹ́ ọmọ ìmọ́lẹ̀ wípé a ó kó ara wa jọ ìmọ́lẹ̀ Jésù yóò sì tàn láàrin wa àwọn tí wọ́n wà nínú òkùnkùn tí wọ́n wá ọ̀nà ìmọ́lẹ̀ wọ́n ó sì wá sáàrin wa láti mọ̀ nípa Jésù Kristi ẹni tí a bí ẹni tí ó kú fún wa ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ nítorí bẹ́ẹ̀ ìpàgọ́ yìí jẹ́ ọ̀kan nínú ohun tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún wa Jésù yìí àti láti fi hàn àwọn ènìyàn jù bẹ́ẹ̀ sí yẹ kí a wo Máàkù orí kẹjọ kí a wo àpẹẹrẹ Jésù Kristi fúnra rẹ̀ máàkù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní lí ọjọ́ wọn nì nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì lí oúnjẹ jésù pè àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó sì wí fún wọn pé àánú ìjọ ènìyàn ń ṣe mí nítorí tí ó di ìjọ mẹ́ta nísinsìnyí tí wọ́n wà lọ́dọ̀ mi wọn kò sì lí ohun tí wọn ó jẹ èyí tí mo fi ń ka ibi tí a kà yìí ni wípé kí ó lè yé wa wípé àwa kọ́ ni ẹni àkọ́kọ́ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin kí ó jẹ́ wípé láti àárọ̀ ṣúlẹ̀ kò sí ẹni tí yóò lọ sídìí okòwò kò sí ẹni tí yóò lọ sílé kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀ tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti máa gbàdúrà láti máa sin Ọlọ́run àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀ níhìn ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ tí wọ́n gbárajọ tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù yẹ kí a kọ́kọ́ bi ara wa léèrè báwo ni àwọn ènìyàn wọ̀nyí báwo ni wọ́n ṣe kóra wọn jọ kí ló fà wọ́n jọ sójú kan òǹfà wo ló fà wọ́n jáde láti inú ilé wọn láti ibi iṣẹ́ wọn láti oko wọn láti ẹbí wọn tí ó fà wọ́n jọ papọ̀ àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀ ọmọdé wà níbẹ̀ àgbà wà níbẹ̀ ọkùnrin wà níbẹ̀ obìnrin wà níbẹ̀ kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan yẹ kí a wo orí keje ẹsẹ̀ tí ó kẹ́yìn orí keje máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn ẹnu sì ya ẹnu sì yà wọ́n gidigidi rékọjá wọ́n wí pé ó ṣe ohun gbogbo dáradára ó mú adití gbọ́ràn ó sì mú odi fọhùn ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kálẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára wọ́n ti wo àwọn tí àwọn Farisí ń ṣe kò sí ohun tó dára nínú ẹ̀ wọ́n wo èyí tí àwọn Sadusí ń ṣe kò sí ohun tó dára nínú rẹ̀ wọ́n wo ohun tí Hẹ́rọ́dù ń ṣe àti ohun tí Pílátù ń ṣe kò sí ohun kan tó dáa nínú ẹ̀ wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Róòmù wọ́n wo èyí tí wọ́n ń ṣe kò sí ohun tí ó dára wọ́n wo èyí tí àwọn ìdílé wọn èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn wọ́n rí wípé kò sí ohun tó dára wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀ láti ọ̀dọ̀ àwọn alábàágbé wọ́n rí wípé kò sí ohun tí ó dára ṣùgbọ́n nígbà tí Jésù dé wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù ó jẹ́ ohun tí ó dára ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí ó gba ọkàn rẹ là ó fún ọ lálàáfíà ìwọ tó rò oorun sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tí ilé ń lé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó di ẹni tó ní ìsinmi ó di ẹni tó ní ìfọkànbalẹ̀ ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ni wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé ọ̀nà náà àti sùnnílé ó di ẹtì àti wà ní ìgboro ó di ọ̀ràn kò síbi tí ó wà tí ó ní ìsinmi ṣùgbọ́n gẹ́rẹ́ tí ó Jésù gẹ́rẹ́ tí Jésù dé sí ìgbésí ayé rẹ̀ ó rí wípé gbogbo ìdè tí ó dè ọ́ ó bẹ̀rẹ̀ sí ní tú ó rí pé gbogbo ẹ̀wọ̀n tí a fi dì ọ́ ó bẹ̀ sí ní já ó rí pé gbogbo tí ó ti kó ẹlẹ́mìí sókè ó lọ sílẹ̀ ó rí wípé ó ṣe ohun gbogbo dáradára àìsàn ńkọ́ ó jẹ́ kí ó lọ inú ìbàjẹ́ inú ńkọ́ ó jẹ́ kí ó lọ ìbànújẹ́ ẹ̀ẹ̀kún àsunrìn nígbà gbogbo ó jẹ́ kí ó dẹ́kun ní ìgbésí ayé rẹ̀ ó yẹ kí ìwọ náà kí ó lè sọ wípé ó ṣe ohun gbogbo dáradára bí wọ́n sì ti ń rí àwọn ẹlòmíràn tí wọ́n sì ń sun ẹ̀kún àsunrìn wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò mọ ọ̀nà àbáyọ wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò ní àlàáfíà náà sọ pé ah mo bá Jésù pàdé o ah mo ti rí Jésù o ó ṣeun gbogbo dáadáa o ṣe o rántí òṣì tó wà ní ìgbésí ayé mi ṣe o rántí àjàkálẹ̀ àrùn tó wà nínú ẹbí wa ṣe o rántí àwọn ohun tí ó wà èpè tí wọ́n ti ṣẹ́ fún mi láti ayé àtijọ́ bí mo ṣe bá Jésù Kristi pàdé ó ká gbogbo rẹ̀ kúrò pátápátá ṣé o rántí bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbèsè kúrò lọ́rùn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ni wọ́n ń pè ní ayáwó má san tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí mo ti bá Jésù Kristi pàdé gbogbo nǹkan ló ti yí padà ní ìgbésí ayé mi wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde rẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára bí wọ́n ti ń sọ nǹkan wọ̀nyí ni àwọn èèyàn ń béèrè wípé báwo ni mo lè ṣe rí i báwo ni irú nǹkan wọ̀nyí báwo ló ṣe lè jẹ́ tèmi pẹ̀lú èyí ni ó fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ bí ìwọ pàápàá bí o bá jẹ́ agbẹnusọ bí ìwọ pàápàá bí o bá jẹ́ alóore ẹni tí ó lè ṣe ìpolongo tí ó lè sọ fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí mo ti bá Jésù Kristi pàdé ó ṣe ohun gbogbo dáradára ó ṣeé ṣe kí o máa wípé ah wọ́n ti mọ̀ nípa Jésù ṣé o rò wípé wọ́n mọ̀ nípa Jésù ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé ní àsìkò Kérésìmesì ìdí ọtí ni wọ́n á máa jókòó sí. Si o mọ̀ wípé àwọn tí wọ́n rò wípé wọ́n ń ṣe àjọ̀dún wọ́n ń yọ ayọ̀ kérésìmesì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn eégún ni wọ́n máa gbé ìgbà mìíràn bí mo bá ní àǹfààní láti jáde ní Èkó láti lọ sí ibì kan ní àkókò kérésìmesì nítorí bí ẹ bá ń ṣe ìpàgọ́ báyìí ìgbà mìíràn ní ọdún tí ó kọjá sẹ́yìn ni máa ń lọ láti ibì kan dé ibì kan ní àkókò yìí ohun tí mo máa ń bá pàdé lójú ọ̀nà kò ṣeé fẹnu sọ ohun tí mo ń sọ ni wípé ìgbà mìíràn irú àwọn ènìyàn tí a rò pé ó mọ̀ nípa ìbí Jésù tí wọ́n ń ṣe àjọ̀dún Jésù ó jẹ́ mọ̀ wípé nípa gbígbé eégún ẹ̀kù nípa bẹ́ẹ̀ ni wọ́n fi ń rò wípé wọ́n ń ṣe àjọ̀dún Jésù ṣé àwọn tí a rò pé ó mọ̀ Jésù nìyẹn ní ọ̀pọ̀ ìgbà mìíràn bí mo bá ń lọ láàrin èkó níhìn ní àsìkò kérésìmesì màá rí wípé wọ́n á ti pa títì rẹ̀ pátápátá màá rí wípé àwọn ọ̀mùtí àwọn oníjó wọ́n á bẹ̀rẹ̀ sí ní yọ ayọ̀ wọ́n á ní wọ́n ti bí jésù ṣé ìbí jésù ṣé ó sọ ni di ọ̀mùtí ni ìwọ rò wípé wọ́n mọ̀ nípa jésù wípé wọ́n ti bí jésù ṣùgbọ́n wọn kò mọ̀ nípa bí a ó ti di àtúnbí wọn kò mọ̀ nípa ìgbàlà jésù wọn kò mọ̀ nípa ìmọ́lẹ̀ tí Jésù Kristi wá láti tàn sí ìgbésí ayé wa èyí ni ó fi jẹ́ èyí ni a fi jẹ́ ajígbèsè láti sọ fún àwọn aládùúgbò wa láti sọ fún àwọn tí ó wà nítòsí wa wípé àbí Jésù fún wa kí a bá lè ní ìgbàlà òun ni ó fi jẹ́ wípé a fi àkókò yìí sílẹ̀ bí ẹnikẹ́ni bá wá láti pè ọ́ síbì kan bí ẹnikẹ́ni bá láti sọ pé ó yẹ ká lọ síbi ó yẹ ká lọ sọ́hùn sọ fún ọmọ rẹ wípé rán mi létí o àwọn ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ ìpàgọ́ rán mi létí wípé mi ò gbọ́dọ̀ ní àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni láti ọjọ́ yìí sí ọjọ́ yìí kí n lè wà ní ìpàgọ́ nítorí níbẹ̀ mo ń sọ fún ọ ọlọ́run wa yóò dábìrà mi ò gbọ́ kí o ṣe àmì o mo ní níbẹ̀ ọlọ́run wa yóò dábìrà nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́ rí i wípé àwọn ọjọ́ yìí ọjọ́ kọkànlélógún títí dé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí wípé o wà pẹ̀lú wa ní àkókò ìpàgọ́ náà yóò wà láti ẹkùn kan sí ẹkùn mìíràn èyí ni pé nínú ẹkùn rẹ àwọn elédè gẹ̀ẹ́sì àwọn elédè yorùbá àwọn elédè ìbò àti àwọn elédè mìíràn tí ó wà nínú ẹkùn rẹ gbogbo wa a ó wà ní ibì kan náà a ó lè ní ìmọ́lẹ̀ tí jésù kristi tí ó mú wá wo ẹsẹ̀ ìkẹsàn lórí máàkù nínú máàkù orí kẹjọ máàkù orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn àwọn tí ó jẹ tó ìwọ̀n ẹgbàájì ènìyàn ó sì rán wọn lọ àwọn tí ó jẹ èyí ni pé àwọn tí ó jẹ oúnjẹ tí a pèsè ní àkókò ìpàgọ́ tiwọn wọ̀nyí wọ́n jẹ́ bí ẹgbàájì ènìyàn bí a bá ń sọ nípa ẹgbàájì ó ṣeé ṣe kí ó má yé ẹlòmíràn jẹ́ kí n ṣe àpèjúwe ó dàbí kí a sọ wípé ọgọ́rùn-ún lọ́nà ogójì tàbí kí a sọ wípé igba lọ́nà ogún tàbí irinwó lọ́nà mẹ́wàá mo rò wípé ó yẹ kí ó yé wa bí mo ṣe ṣe àlàyé ni wọ́n jẹ́ ẹgbàájì ènìyàn ọgọ́rùn-ún lọ́nà ogójì kí a wò ó dáradára wípé àwọn tí Jésù ní gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó wà lọ́dọ̀ rẹ̀ àwọn àpọ́stélì méjìlá a lè fi àwọn ọmọ ẹ̀yìn bí àádọ́rin tí a rán lọ ní méjì méjì ní ní ìgbésí ayé Jésù a tún lè fi wọn kún wọn kò tí ì tó ọgọ́rùn-ún àwọn mìíràn tí wọ́n wá ń gbẹnu sọ wípé ó ṣe mí lóore ó mú mi lára dá ó gbà mí là ó tan ìmọ́lẹ̀ sí ìgbésí ayé mi ó yí mi padà pátápátá àwọn wọ̀nyí ni wọ́n á kọ́ àwọn èèyàn wọ̀nyí tí ó jẹ́ wípé wọ́n wá ń pe àwọn èèyàn wọ̀nyí jọ wọ́n ń pè wọ́n jọ títí wọ́n fi tó ìrìnwó lọ́nà lọ́nà mẹ́wàá tí mo ń sọ fún wa ẹgbàájì ènìyàn nítorí bẹ́ẹ̀ àwa náà pàápàá ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn ó yẹ kí a fi tó wọn létí ó yẹ kí a jẹ́ kí ó yé wọn wípé ní àkókò ìpàgọ́ yìí a fẹ́ kóra wa jọ láti jẹ́ kí ìmọ́lẹ̀ Jésù Kristi kí ó tàn ní ọkàn wa ní ìgbésí ayé wa yẹ kí a wo Róòmù orí kẹẹ̀ẹ́dógún à ń sọ nípa ìdí tí a fi ń ṣe ìpàgọ́ yìí ète ìpàgọ́ náà Róòmù orí kẹẹ̀ẹ́dógún láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún mo dùn ú láti máa wàásù ìrere náà kì í ṣe níbi tí agbétidá orúkọ Jésù Kristi rí kí èmi kí ó má ṣe mọ àmọ́lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé àwọn ẹni tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó rí i àti àwọn tí kò tí ì gbọ́ òye yóò yé wọn àwọn tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ó rí i àwọn tí kò tí ì mọ̀ Jésù ó yẹ kí a pè wọ́n sí ibi ìpàgọ́ yìí àwọn tí kò tí ì rí ìmọ́lẹ̀ nínú Kristi àwọn tí kò tí ì mọ̀ nípa ọ̀rọ̀ ìjọba Ọlọ́run àwọn tí kò tí ì ní ìgbàlà Ọlọ́run àwọn tí kò tí ì ní ìyípadà ọkàn nípa ìwàásù ìhìnrere ó yẹ kí a pè wọ́n kí wọn kí ó lè wá nítorí bẹ́ẹ̀ ó jẹ́ ojúṣe wa ó jẹ́ àìgbọ́dọ̀ má ṣe fún wa láti wà ní ibi ìpàgọ́ yìí fún ara wa àti láti pe àwọn ẹlòmíràn wá mo ti jẹ́ kí ó yí ọ nísinsìnyí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni a lè máa rò wípé wọ́n mọ̀ nípa ìbí Jésù ṣùgbọ́n ìyè àìnípẹ̀kun kò tí ì jẹ́ tiwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn ni ó dàbí ẹni wípé a lè rò pé wọ́n mọ̀ wípé Kristi wá láti ọ̀dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀ wọn ò tí ì di àtúnbí àwọn mìíràn pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé Kristi wá nínú ara ṣùgbọ́n a kò tí ì sọ wọ́n di ẹ̀dá titun nítorí bẹ́ẹ̀ à ń kóra wa jọ papọ̀ sí ibi ìpàgọ́ yìí láti jẹ́ kí ó yé gbogbo àwa tí a wà níbẹ̀ wípé àbí Jésù Kristi láti fún wa ní ìgbàlà yẹ kí a wo Lúùkù orí kejì Lúùkù orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ àwọn olùṣọ́ àgùntàn bẹ ní ìlú náà wọ́n ṣọ́ agbo àgùntàn wọn lí òru ní pápá tí wọ́n ń gbé sars kíyèsí áńgẹ́lì olúwa náà yọ sí wọn ògo olúwa sì ràn yí wọn ká ẹ̀rù sì bà wọ́n gidigidi áńgẹ́lì náà sì wí fún wọn pé má bẹ̀rù sáà mo mú ìhìn rere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo nítorí a olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì tí í ṣe ti kristi olówa jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí ní ìgbà tí a bí jésù kristi ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìtẹ́ ọ̀run sílẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìsìn àti bíbọ ọlọ́run ọ̀gá ògo tí wọ́n fi sílẹ̀ lọ́run tí wọ́n wá sínú ayé tí wọ́n sọ fún àwọn wọ̀nyí àwọn wọ̀nyí báwo ni wọ́n ṣe lè mọ̀ nítorí wọn kò sí ní Jerusalem láàrin ìgboro wọn kò sí ní Bethlehem láàrin ìlú wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn ǹjẹ́ o rò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí o wípé bí ìwọ bá ní àǹfààní ó yẹ kí ìwọ náà kí o gbẹnusọ kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú dáfídì ẹni tí í ṣe kristi olúwa bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe báwo ni ìwọ tí o sọ pé o jẹ́ ọmọ ọlọ́run báwo ni ìwọ tí o jẹ́ ara ìjọ kristi báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ká o gbéra tí ò ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tó rẹ̀ wípé àti bí Kristi fún wa èrè tí a sì fi bí Kristi ni wípé ó wá láti ṣe wá lóore ó wá láti tàn mọ́lẹ̀ sí òkùnkùn wa ó wá láti gba ọkàn wa là ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run ó wá láti múra wa sílẹ̀ fún ìjọba Ọlọ́run nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara ọ̀nà tó yéni tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọ́n ó lọ wẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó sì ṣe nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé ẹ jẹ́ kí a lọ tààrà sí bẹ́tílẹ́hẹ́mù kí a lè rí ohun tí ó ṣe ohun tí ó ṣe tí olúwa fi hàn fún wa wọ́n sì wá lọ́gán wọ́n sì rí Maria àti Joseph àti ọmọ ọwọ́ náà ó dùbúlẹ̀ nínú ibùjẹ ẹran nígbà tí a bí Jésù Kristi olùgbàlà ara ayé ni áńgẹ́lì ni wọ́n ṣe ìfilọ̀ ni wọ́n ṣe ìpolongo ni wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé a bí Kristi fún wa o kí àwa tí a ti ń sunkún àsundẹ́kun tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ti ní ìbànújẹ́ àti orí búburú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni a gbé bí ẹ̀wò tí ó sì ń jẹ gàba lórí wa àwa tí ó jẹ́ pé à ń sin èṣù a wà ní abẹ́ ìsìnrú èṣù wípé kí a tújú ká wípé a ti bí olùgbàlà a ti bí olùdáǹdè a ti bí ẹni tí ó dá wa sílẹ̀ Kristi olùràpadà àti olùgbàlà wa lọ́gán tí àwọn ènìyàn wọ̀nyí gbọ́ ni wọ́n ní ẹ jẹ́ kí a lọ tààrà mo gbàgbọ́ wípé èyí ni ó yẹ kí ìwọ pàápàá kí ó ṣe àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí wọn kì bá mọ̀ bí kì bá ṣe pé àwọn áńgẹ́lì wọ̀nyí wá sọ fún wọn àwọn aládùúgbò rẹ báwo ni wọ́n ó ṣe mọ̀ èrèdí tí a fi bí Jésù báwo ni wọ́n ṣe mọ̀ nípa ìgbàlà Jésù Kristi àfi bí o bá sọ fún wọn sọ fún wọn ní ọ̀nà tí ó yé ni sọ fún wọn ní ọ̀nà tí ó múni lọ́kàn sọ fún wọn ní ọ̀nà tí yóò jẹ́ òǹfà fún wọn láti lè wá sí ìpàgọ́ yìí tí wọ́n fi sọ wípé ẹ jẹ́ kí a lọ tààrà ẹ jẹ́ kí a pa iṣẹ́ tì ẹ jẹ́ kí a lọ tààrà ẹ jẹ́ kí a pa àwọn ojúṣe mìíràn ẹ jẹ́ kí a pa wọ́n tì ẹ jẹ́ kí a lọ tààrà ẹ jẹ́ kí a pa àwọn nǹkan mìíràn bíi ká máa rìnrìn àjò bíi ká máa lọ láti ojúlédè ilé bíi ká máa mu ẹmu káàkiri bíi ká máa jẹ oúnjẹ káàkiri ẹ jẹ́ kí a lọ tààrà sí ibi tí a ó ti mọ̀ ohun tí Olúwa ń fi hàn wá jẹ́ kí a wo jẹ́ kí a wo ẹsẹ̀ kẹtàdínlógún nígbà tí wọ́n sì ti rí i wọ́n sì sọ ohun tí a ti wí fún wọn nípa ti ọmọ yìí àwọn pàápàá gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ náà ni àwọn náà di alóore agbẹnusọ fún Ọlọ́run wípé àti bí Jésù Kristi ohun tí àwọn pàápàá ti rí ògo ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ti rí àti ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́ èyí ni àwọn pẹ̀lú tún fi hàn àwọn tí wọ́n bá pàdé ó yẹ kí àwa pàápàá kí a ṣe bẹ́ẹ̀ kí a mọ̀ wípé gbà tí a ti mọ̀ nípa Kristi tí a sì mọ̀ wípé ìpàgọ́ yìí wà fún wa bí o bá jẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́ kí ni ohun mìíràn tí ó ṣe pàtàkì fún ọ ní àkókò kérésìmesì yìí ju láti sọ àti láti gbọ́ ju bẹ́ẹ̀ lọ nípa Jésù Kristi èyí ni ó mú mi lọ sí àkórí kejì ìpolongo ìpàgọ́ náà ìpolongo ìpàgọ́ náà ṣé o mọ̀ wípé ní àyíká wa ni àwọn ènìyàn máa ń polongo ohun tí ó jẹ́ pàtàkì fún wọn bí o bá lọ lẹ́gbẹ̀ẹ́ títì ó rí àwọn tí ó jẹ́ wípé bóyá ọṣẹ ìfọṣọ ni ó ṣe pàtàkì fún wọn nítorí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni nítorí bẹ́ẹ̀ wọ́n máa kọ́ sí ara pátákó tó pọ̀ àwọn mìíràn ó ṣeé ṣe kí ó jẹ́ sìgá ni ó ṣe pàtàkì fún wọn ó rí ẹni tí a yà tí ó gbé ìlú lọ́wọ́ tí ó ń sọ nípa kí wọ́n máa jayé orí wọn nípa mímu sìgá ó rí àwọn ẹlòmíràn nípa ó lé ó ṣeéṣe kí ó jẹ́ níbi ìfowópamọ́sí ni wọ́n yà gàdàgbà sí ara pátákó tí wọ́n máa sọ wípé kí wọn kí ó wá fi ìfowópamọ́sí bì kan ó sì ṣeéṣe nígbà tí ẹnìkan tí ìlú wa tí ó rò pé ó ṣe pàtàkì ó ṣeéṣe ìgbà mìíràn ó lè rí i nígbà tí Mandela tí ó fẹ́ wá sí orílẹ̀-èdè wa níhìn-ín ó rí ní gbogbo òpópónà níbikíbi tí o bá ń lọ ẹ pàtàkì láti ibi ọkọ̀ òfurufú dé Èkó ó rí tí a ó to àwòrán Mandela tí a ó sì to àwòrán olórí orílẹ̀-èdè wa olórí orílẹ̀-èdè wa tí a ó sọ pé ó ń bọ̀ ó ń bọ̀ àá bí àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá ń pariwo Mandela bí àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá ń pariwo àwọn ènìyàn tí àwọn rò pé ó jẹ́ pàtàkì nínú àwùjọ báwo ni ìwọ tí o jẹ́ onígbàgbọ́ ìwọ tí o mọ iṣẹ́ tí Jésù Kristi wá ṣe ìwọ tí o mọ irú ohun tí a sọ nípa Jésù Kristi olùgbàlà wa báwo ni a ṣe lè káwọ́ gbéra kí a má lè sọ nípa Jésù Kristi ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ wa lọ ó yẹ kí a sọ. So ó yẹ kí a jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ọlọ́run tí yóò ṣe ìpolongo ohun tí ó ń bọ̀ wá ṣe ìpolongo ohun tí Jésù Kristi tí ó wá láti ṣe fún wa títí ìgbàgbọ́ náà yóò fi kún fún àwọn èrò mo gbẹ̀rí yín jẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn ọlọ́run gẹ́gẹ́ bí ẹ ti fẹ́ràn Jésù Kristi wípé ẹ ó ṣe ohun tí ọ̀rọ̀ ọlọ́run tí ó là sílẹ̀ fún wa yìí yẹ kí a wò láti Jòhánù orí keje Johanu, orí keje ẹsẹ̀ ìkẹrin nítorí pé kò sí ẹnikẹ́ni tí í ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba ohun tí a sọ níyìn ni pé bí a bá ṣe ìpàgọ́ tí ń bọ̀ yìí bí a bá ṣe ní ìkọ̀kọ̀ ní ìdákọ́ńkọ́ tí a kò jẹ́ kí ìyàwó kí ó mọ̀ wípé ìpàgọ́ wà a kò jẹ́ kí ọkọ mọ̀ wípé ìpàgọ́ wà a kò jẹ́ kí àwọn alábàágbé wa mọ̀ wípé ìpàgọ́ wà a kò jẹ́ kí àwọn aládùúgbò mọ̀ wípé ìpàgọ́ wà a kò jẹ́ kí àwọn tí ń rajà lọ́dọ̀ wa àwọn tí a ń rajà lọ́dọ̀ rẹ̀ a kò jẹ́ kí wọn kí ó mọ̀ wípé ìpàgọ́ wà a kò jẹ́ kí àwọn tí wọ́n wà ní ibi ọkọ̀ èrò àwọn tí wọ́n wà níbi èbúté a kò jẹ́ kí wọ́n kí ó mọ̀ wípé ìpàgọ́ wà a kò jẹ́ kí àwọn tí a bá pàdé nínú ọkọ̀ èrò nínú mọ́tò a kò jẹ́ kí wọ́n kí ó mọ̀ wípé ìpàgọ́ wà ó ní kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun ní ìkọ̀kọ̀ tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba bí a bá fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa Jésù kò yẹ kí a ṣe ìpàgọ́ yìí ní ìkọ̀kọ̀ ó yẹ kí a sọ kí a jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ ó yẹ kí a sọ nípa ìwé pélébé tí a fún àwọn ènìyàn nípe nípa ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń lẹ̀ mọ́ ògiri àti nípa ìwé ọwọ́ bíi lẹ́tà tí a lè kọ sí àwọn ènìyàn àti nípa ìwé ìpè gẹ́gẹ́ bíi káàdì tí a fi lè pe àwọn ènìyàn wípé ìpàgọ́dé ìmọ́lẹ̀dé ìgbàládé ìwòsàndé àǹfààní bàtàǹbàtàm láti òkè wá wípé ó dé ó yẹ kí a sọ fún àwọn ènìyàn kí a má ṣe jẹ́ kí ìpàgọ́ yìí àti ibi tí a ti ń ṣe ìpàgọ́ náà kí a má ṣe jẹ́ kí ó jẹ́ ohun ìkọ̀kọ̀ ó ní bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí fi ara rẹ hàn fún ara ayé èyí ni aísáyà ń sọ fún wa jẹ́ kí a tún wo aísáyà lẹ́ẹ̀kan sí i aísáyà orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní sómọ́tò sí ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé gbọ́ jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde jẹ́ kí wọ́n kí ó gbọ́ èyí ni iṣẹ́ tí a gbélé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí ìpàgọ́ kì í ṣe nípa ènìyàn ìpàgọ́ kì í ṣe nípa àlùfáà ìpàgọ́ kì í ṣe nípa ti ara wa ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run ó jẹ́ nípa Jésù Kristi ó jẹ́ àti fi Jésù Kristi hàn fún aráyé bí mo bá lè sọ èrì díẹ̀ fún ọ ní ìpàgọ́ wa ni a ti rí ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ti mọ̀ nípa Jésù Kristi tí a ti gba ọkàn wọn là ju bí láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìpàgọ́ yìí tí a ti máa ń ṣe lọ́dọọdún láti ìgbà náà ó yẹ kí o mọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ a ṣe ìpàgọ́ ní Èkó gbà tó yá a lọ sí Enugu gbà tó tún yá a lọ sí Onitsha ní ìgbà mìíràn a ti lọ sí Ìlọrin ní ìgbà mìíràn a ti lọ sí Kaduna ní ìgbà mìíràn a ti lọ sí Òwèrì bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà jìn nígbà náà tí ó jẹ́ wípé àwọn ènìyàn máa wọ ọkọ̀ láti ìhín lọ sí Onitsha láti ìhín lọ sí Òwèrì láti ìhín lọ sí Ìlọrin síbẹ̀ a rí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé wa lọ bí o bá jẹ́ ẹni tí ó ti pẹ́ nínú ìjọ Deeper Life ó rí bóyá ìwọ náà pàápàá o ti jẹ́ ẹni tí ó jẹ́ alájọpín pẹ̀lú wa nínú ìpàgọ́ tí a ti máa ń ṣe ṣùgbọ́n wò ó èyí tí a fẹ́ ní nísinsìnyí kì í ṣe wípé a ní ó yá múra kí a lọ sí Ìlọrin múra kí a lọ sí Òwèrì èyí tí a fẹ́ ní nísinsìnyí ó wà létí ọ̀dọ̀ rẹ báwo ni ó ṣe jẹ́ wípé ìpàgọ́ yóò súnmọ́ bẹ́ẹ̀ ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ ò ní ìtara láti lè bá wa péjọ mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú wa mo gbàgbọ́ wípé àǹfààní àti oore ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún ọ ní àkókò ìpàgọ́ yìí wípé kì ó fò ooru wípé ò ní pàdánù rẹ̀ yẹ kí a wo orin Dáfídì orin Dáfídì orí ìkejì dín ní àádọ́rin ẹ̀ẹ́fà ẹ̀ẹ́jọ orin Dáfídì orí ìkejì dín ní àádọ́rin ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá ìjọ ènìyàn rẹ̀ lé ó tẹ̀dó sínú rẹ̀ ìwọ ọlọ́run nínú oore rẹ lé ó ti pèsè fún àwọn tálákà ẹsẹ̀ kọkànlá olúwa ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ lé ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀ bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀ ó rí i wípé ọlọ́run pèsè fún àwọn tálákà o mọ̀ wípé ńgbà tí a rán jésù kristi wá sí ayé ó jẹ́ ìpèsè fún àwọn tálákà ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn àwọn tí ó wà lábẹ́ òjìji ikú ó jẹ́ ìpèsè Ọlọ́run ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run fún àwọn tálákà bí a bá ń sọ nípa tálákà àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn àwọn là ń pè ní tálákà gbogbo ènìyàn níwájú ọlọ́run ni a jẹ́ tálákà àti asán ṣùgbọ́n jésù kristi ni ó wá láti wá sọ wá di ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí bí a bá ń sọ nípa tálákà owó náírà kò ṣe nǹkan kan níwájú ọlọ́run bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run bí ènìyàn bá lówó tí ò lálàáfíà bí ènìyàn bá lówó tí ò ní iyì ẹni pẹ̀kun bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run kò ní nǹkan kan ó jẹ́ tálákà ṣùgbọ́n a sọ fún wa wípé ọlọ́run nínú oore rẹ̀ ó pèsè fún àwọn tálákà ó fún wa ní Jésù Kristi ó ní ọrọ̀ onígbàgbọ́ nínú ẹsẹ̀ ìkọkànlá wa sọ wípé olúwa ti sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ni olúwa ń sọ ọ̀rọ̀ tí olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé wo ìgbàlà tí mo fún gbogbo ayé wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run àwọn tálákà àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú olúwa ó ní olúwa ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ sílé ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀ mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn láti àṣálẹ́ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ kò yẹ kí o dúró de ọ̀la láti àṣálẹ́ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́ wípé ọlọ́run yóò ṣe wọ́n lóore yẹ kí a wò ó kí kópa ní kíkún níbi ìpàgọ́ náà kí kópa ní kíkún nípa ìpàgọ́ náà ní àkókò kérésìmesì yìí ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí ọlọ́run fẹ́ kí a wà nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀ ní àkókò kérésìmesì nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mọ́tò àti ikú àìtọ́jọ́ ni ó máa ń wà ohun tí ó máa ń fà á ni wípé àwọn ènìyàn ìrìnkúrìndò ó máa ń pọ̀ jù fún wọn ní àkókò kérésìmesì àti jẹ àti mu ìmọ̀típara ó máa ń pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní àkókò kérésìmesì ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a ṣe bí àwọn ọlọ́gbọ́n àwọn amòye tí ó wá láti ìlà oòrùn wípé à ń fẹ́ láti rí Jésù ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe ní àkókò yìí mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́ ohun tí mo sì ń sọ ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa ní àkókò ìpàgọ́ yìí nípa bẹ́ẹ̀ ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ wo Joshua orí kẹrìnlélógún Joshua orí kẹrìnlélógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin Olúwa ẹ yan ẹni tí ẹ̀yin ó máa sìn lé òní bí òrìṣà wọn nì ní tí àwọn baba yín tí ó wà ní ìhà kejì odò ti sìn tàbí àwọn òrìṣà àwọn amórì ní ilẹ̀ ẹni tí ẹ̀yin ń gbé ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni olúwa li a ó máa sìn èyí ni ìpinnu Joshua wípé òun ó máa sìn olúwa pẹ̀lú ilé òun ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ̀ náà wípé ìpàgọ́ tí ó ń bọ̀ yìí ó sìn olúwa ó sìn olúwa wípé bí ó ṣe ti ìwọ ni àti ilé rẹ wípé olúwa ni ìwọ ó máa sìn bí ó sì ti ṣe àǹfààní fún wa láti wá sí ọ̀dọ̀ olúwa kí a bá lè ní ìyè ní àkókò ìpàgọ́ yìí ṣe ìpinnu kí o sì jẹ́ kí ìpinnu náà kí ó le tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kì yóò fi lè yí ọlọ́kàn padà wípé ó nípìn ní kíkún ní ìpàgọ́ tí ó ń bọ̀ yìí rántí wípé láti ọjọ́ kọkànlélógún títí di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún tí a wà yìí ní ìpàgọ́ yìí yóò wáyé ní ibi tí ó wà ní ẹkùn rẹ ìbùkún aláìlẹ́gbẹ́ ni ó ń dúró dè ọ́ má ṣe pàdánù ohun tí olúwa ń pèsè fún ọ jẹ́ kí a dìde dúró lórí ẹsẹ̀ wa kí a sọ fún ọlọ́run wípé a ò ní jẹ́ aládàánù a ò ní pàdánù ohun tí ọlọ́run pèsè fún wa ní àkókò ìpàgọ́ tí ń bọ̀ yìí dìde dúró lórí ẹsẹ̀ rẹ àkókò ò tí ì tó láti lọ sílé o dìde láti gbàdúrà dìde láti mú ìpinnu dìde láti kópa nínú ìpàgọ́ náà àti ohun gbogbo tí a máa ṣe láti múra sílẹ̀ fún ìpàgọ́ náà nípa wípé iṣẹ́ wà láti ṣe nípa wípé a ní láti wá oúnjẹ níbi ìdáná fún àwọn tí ó wà níbi ìpàgọ́ nípa wípé a ní láti jọ̀wọ́ àkókò wa ohun ìní wa iṣẹ́ ọwọ́ wa ohun gbogbo tí a ní láti jẹ́ kí ìpàgọ́ náà ti ń sọ nípa Jésù Kristi kí ó jẹ́ ohun tí a ó ṣe tí kò ní ní ìjákulẹ̀ kankan kí a sọ fún ọlọ́run kí ọlọ́run kí ó lè ràn wá lọ́wọ́ sọ fún ọlọ́run wípé ó nípa ó nípìn nínú ìpàgọ́ náà ọmọ rẹ yóò wà níbẹ̀ aya rẹ yóò wà níbẹ̀ ọkọ rẹ yóò wà níbẹ̀ ọ̀rẹ́ rẹ yóò wà níbẹ̀ àwọn tí ó ń bá ọ gbélé wọ́n wà níbẹ̀ àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ wọ́n wà níbẹ̀ àwọn aládùúgbò rẹ ó sọ fún wọn sọ fún ọlọ́run wípé ó kópa nínú ìpolongo àti nínú ìpàgọ́ náà fúnra rẹ̀ yẹ kí a gbàdúrà yẹ kí a gbàdúrà kí a mú ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè yí padà.